نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته حتى أطفال ربا عليكم في الله أولي أجل جاتون الله كما بقى نبوة محمد àti gbogbo àwọn bàbá bàbá ní àdúgbò tí a wà yìí àkọ́kọ́ lẹ́yìn bàtà kí gbogbo wa ní àpapọ̀ so a tún bá kí àwọn ustazu wa alfata sarumi hafidhahullahu ta'ala àwọn kí wọn gẹ́gẹ́ bí púpọ̀ tí wọ́n ní kí a bá sọ lé lórí òun náà ni al-iman bil-qadar èyí gbàgbọ́ eléyìí a tẹ̀tẹ̀ máa gbọ́ kí ká gba kádàrá gbọ́ àti kéńlé kéwú dáadáa ọ̀pọ̀lọpọ̀ wa ti gbọ́ níwà sí dáadáa àmọ́ kò yé àwùjọ sáà ti bí bára wa òun ni ò jẹ́ kí ọ̀rọ̀ kádàrá yé wa alìmọ́ọ̀nù mi kọ̀dà ká ní ìgbàgbọ́ pẹ̀lú kádàrá bí o bá bẹ́yìn o bá nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kò sí èméjì mẹ́ nítorí òkè ti mùsùlùmí nínú tí ó máa fi rinlẹ̀ pé lágbájá mùsùlùmí ni irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pẹ̀lú kádàrá pé kádàrá wà tábà kádàrá wà gbogbo mùsùlùmí ni máa ń wí lẹ́nu àmọ́ nǹkan pè ní iman níbàámu àkídàtì hàlì sunnati wal jama'a kìí ṣe ń tà máa fi orí ahọ́n wí lásán nìkan iman yẹn ò tí pé àbíkárì nǹkan mẹ́ta alqawlu bil sọ pé èyàn ní ìgbàgbọ́ pẹ̀lú nǹkan yìí ẹni yóò wí lẹ́nu yóò wí lẹ́nu kí àwa tí a ń bẹ lágbègbè rẹ̀ tá a jẹ́ mùsùlùmí kálíbà hàn pé ọmọ ìyá wa mùsùlùmí ni ó gbọ́dọ̀ wí lẹ́nu pé mo gba kádàrá mọ́ èyí ó wí lẹ́nu bẹ́ẹ̀ àkọ́kọ́ nù. nínú kan tá a gbọdọ̀ rí lára ẹni tó lóun nígbà púpọ̀ lọ́kadà ẹlẹ́ẹ̀kejì al-i'tiqad bil-qalb èyàn gbọdọ̀ ta kókó rẹ̀ sínú ọkàn yóò dúó lẹ́mí rẹ̀ tí mo gbà kádàrá gbọ́ bọ́ ṣe wí lẹ́nu ni yóò wá dúó bẹ̀ lẹ́mí yóò dúó bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹlẹ́ẹ̀kẹta al'amalu bil jawarih nígbà tí àwọn nǹkan ibá wọ́n ń ṣẹlẹ̀ ìhàtàbá kọ kọ sí nígbà tí kádàrá bá wọ́n ń òun ní o máa túmọ̀ pé agba gbọ́ àbí agba gbọ́ arakada arakanu ẹ̀fà tí àìsẹ̀ bẹ̀rẹ̀ nípa bá ọ̀rọ̀ débẹ̀ lára ọlọ́run ọba pé irú ọ̀rọ̀ báyìí a máa sọ láwọn àyè báyìí lára kádàrá ọlọ́run ọba ó ní àwọn agbègbè kan bẹ ẹ máa wò pé ṣé súnà sì lè ra ó sì lè ra pálá wọnú àwọn agbègbè báyìí ara kí lè jẹmọ́ ara kádàrá ni kí Kila ń pè ní nítorí àsìkò torí pé nínú alìmán nínú àwọn orígun alìmán mẹ́fẹ́ẹ̀fà orígun mẹ́fà ni èyí tó ní agbáganú rẹ̀ ọ̀rọ̀ kádàrá ni kádàrá lágbàgbà ọ bá a ṣe mẹ́rin lọ́rọ̀ kádàrá yìí kọ́lọ̀ ń jóyé wa bá a ṣe mẹ́rin lè yìí ó súnmọ́ bọ́rọ̀ bá sánú yàn ọ̀nà mẹ́ta ló lè tìyàn sí ọ̀rọ̀ kádà kádàrá táa fẹ́ múnú léyìí ọ̀nà mẹ́ta ló lè tìyàn sí kọ́lọ̀ ọba kójú ó wá ti dáadáa ni nínú àwọn wá àti tó ṣòro ṣe ọ̀rọ̀ ni mí yóò bá sọ́ra àwọn tí wọ́n ń gbọ́ wọ́n lè ṣe àgbákò látara àyàn tí wọ́n ṣe rí burúkú látara àyàn tó pé yàn gbọ́ kọ́lọ̀ mọ́ yẹn kan ṣe rí burúkú látara ti wà o nínú kéèyàn gbàgbọ́ yẹn tán pè ní al-qadar gẹ́gẹ́ bí ó sì wà nù àkídá ti hàlẹ́ sunnah wal jamaa'ah kí bí ànábì ti gbé wa ló kéèyàn gbàgbọ́ yẹ ọ̀nà àkọ́kọ́ nù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní súnmọ́ bí ò bá dúró dáadáa kó lọ bára rẹ̀ nínú àwọn alikọ̀dáríyà wọ́n ń pe àwọn àjọ ọ̀kan ní kọ̀dáríyà kọ̀dáríyà la pé o a ní kọ̀dáríyà o kí la pé alikọ̀dáríyà àwọn ìjọ tó pè ní kọ̀dáríyà yìí àwọn ń sin wọn náà fún kọ̀dọ̀ àwọn ní kò sí ti jẹ́ kádàrá. baaba ti ń bọ́rọ̀ dábà ń bọ́rọ̀ tàbá kó sínú ọ̀rọ̀ kádàrá kan ẹ̀rí pé yóò fẹ́ súnmọ́ kámọ̀ fẹ́ rí ẹni tí ó gbàgbọ́ yẹrẹ bẹ́ẹ̀ but a ní dera wa pẹ̀lú àwọn kakakalẹ̀ ní tàbá fi dera wa kalẹ̀ òun ni òun yóò sànú wa yóò jẹ́ ìjánu fún wa kò ní jẹ́ kéèyàn tàtàrà pé èèyàn ń gbọ́ wà sí nípa alqadar kó sì lọ kó sínú àwọn qadariyya àwọn tó ní kò sí kádàrá ọ̀nà kẹta èèyàn lè tó ara pé èèyàn ń gbọ́ wà sí nípa qadar kó lọ kó sínú àwọn tó ń pè ní aljabariyya alẹ́ aljabariyya àwọn tí wọ́n àwọn gbà pé kọ́dọ̀rù wà àmọ́ àwọn gbà pé ọlọ́run ṣe àbòsí lọ́rọ̀ kádàrá ni àwọn wá fi ọ̀rọ̀ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ kádàrá wọ́n fi wé gbà pé bí pé yẹn bá ara yẹn àwọn jàbárí yánu bí ìgbà pé yẹn bá ara yẹn lókùn ó dé tẹ́yẹnyẹ pẹ̀lú okùn tó lé ẹmọ sọ kára yẹn kẹ́kọ́ wọ́n dé lókùn lọ́wọ́ lásán o wọ́n dé wọ́n wá dé wọ́n dé látara mápá délẹ̀lẹ̀ wọ́n dé nu wọ́n wá sọ́nù odò wọ́n wá ní kó jáde ẹ́ tó rọrùn àwọn jàbáríyànù wọ́n lọ́rọ̀ kádàrá ti rínú lọ́dọ̀ tàwọn ọlọ́run ò kún àwa ẹ̀ ní ènìyàn ní pé ẹ̀yìn ní nǹkan tí ti rí ọwọ́ náà ti ó súnmọ́ kéèyàn gbàgbọ́yé irú àwọn kan àgbọ́yé báyìí nínú ọ̀rọ̀ alqadar nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń ba ẹ̀mí lẹ́rù láti sọ láyé láìláàbí ọ̀rọ̀ kádàrà ni àmọ́ náà wọ́n gáìdì wa lórí ẹ̀ àwa dira wa nísìnyí pẹ̀lú àwọn kankan ẹjẹ́ dira wa pẹ̀lú al-iman bil-rusul wal-iman billah والإيمان بالكتب. bil-kutub ẹjẹ́ kọ́ dẹ́ra pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí náà tàbá ti bá tàbá ti dẹ́ra wa pẹ̀lú imanu billah al-imanu bir-rusul al-iman bil-kutub lára àwọn imanu náà nìyẹn ẹjẹ́ dẹ́ra pẹ̀lú lépe ọlọ́run gbogbo tọ́lọ̀ bá ti sọ àgbọ̀ dáòtù bó ti rí náà nìyẹn bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ hmm al-iman bir-rusul a nígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ tọ́lọ́run ọba rán sáwa òun náà ni muhammad bin abdullah ká nígbàgbọ́ pé gbogbo nǹkan náà bá ti sọ tá a bá ti wo pé sanadu hadithu yìí ibi tí a ti rí hadithu yìí ibi táwọn àfáà sọ pé hadithu jẹba rí báyìí o àbádìsí yìí o hadithu lọ́la fíà ni ká má dáùtù lórí ẹ̀ ó ní mélòó jọmọ́ ó ní méjì ẹlẹ́ẹ̀kẹta alìmánu bilkutub gbogbo nta bá bánu alukuhani karim tó bá sọ nígbà ọ̀rọ̀ kádàrá ká má dáwọ́ tiẹ̀ kí ni odó bá wọn ẹjẹ́ tó wá fi kún a máa fi kún nínú mukọ́dímà mukọ́dímà ìtìsíwájú ọ̀rọ̀ òun là ń pè ní kútúbátulẹ̀ háàjá gbogbo ìgbà tí alẹ́ Muhammad tó bá fẹ́ ní ìbánisọ̀rọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà mùkọ́dúnmọ̀ ilé alẹ́ bímọ ṣe ìta alẹ́ bímọ ti síwájú nu kí ọ̀rọ̀ tí ó fẹ́ bá wọn sọ kó lè bá jókòó lọ́kàn wọn kọ́rọ̀ mi máa dàrú mọ́ ẹ̀ sì rí pé òun náà làwọn àfáà náà máa ń ṣe àìgbọ́ èdè lábáwá ni àwọn àfáà súnà wọn ni fa inna asdaqal kalam kalamullah tẹ́ bá ń wá ọ̀rọ̀ tó ní òdodo nú táà lè ká irọ́ mọ́ bẹ̀ láyéláyé ọ̀rọ̀ náà ọba ni àbẹ́ ẹni bẹ̀kọ́ bẹ́ẹ̀ àbẹ́ ẹ̀kọ́ jọmọ́ kàmù bẹ́ẹ̀ wọ̀kọ́ ìrọ̀lẹ̀ hadi ìlànà tó dájú tẹ́yẹ máa ń tọ̀ nínú Islam tí ò fi burúkú kẹ́yẹ máa tayọ̀ lànà èèyàn kan ṣéwù kan mùkádàmù kan àfìlànà nígbà Muhammad wa sharrul umur èyí tó wá burú jù nínú tẹ́yàn máa ń se láyé inú wa bú ẹ̀wọ̀n kan muhdathatuha bá ànábì ó ní shirk ànábì sì pé ní asiya nínú tó burú jù nínú tẹ́yàn máa ń ṣe láyé tí ó ní àgbákò lójú muhdathatuha òun nìkan tí ò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwa ní bẹ́ẹ̀. nǹkan tá a fi làákà ìgbàgbé kalẹ̀ tí ò sínú àkọọ́lẹ̀ tọ́lọ̀ tàbí Muhammad fa inna kulla muhdatha torí gbogbo ń tá a bá fi làákà ìgbé kalẹ̀ yìí bíbí àwọn ń pè jẹ̀mọ́ ọlọ́mọdé àwọn náà bí àwọn gbóyàn wọn lọ́jọ́ máa kó jẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn lè ta fi dèwá nípa ọ̀rọ̀ kọ́dà tí ò ní dá wa lálẹ́ lórí tàbá sọ àbítàbá gbọ́ kò sí suhal kò ní sí ìbéèrè lórí ọ̀rọ̀ alqadar ìbéèrè wá lè wá lórí nǹkan míì tá a bá fẹ́ ká ṣe ìbéèrè àmọ́ lórí ọ̀rọ̀ kádàrá kò sí suhal a ní gba ìbéèrè láàyè ìgbà ìbéèrè láàyè nígbà míì aṣ-ṣaitan ó lè ráyè wọlé síyànlá tí wàá lọ kó sínú àwọn ìjọ búkú méjì yìí ìjọ al-Qadariyya àti al-Jabariyya wọ́n máa kó sọ wọn bẹ́ẹ̀. al-imanu bil qadar ìnígbàgbọ́ pẹ̀lú qadar wọ́n ní huwa rukun al-khamis min arkanu iman bẹ́ẹ̀ bá ń ká tẹ́ ń ká orígun ẹlẹ́ẹ̀kaàrún ló wà nínú orígun iman tí gbogbo wa ti kọ́ gẹ́gẹ́ bá ti rí hadithu nígbà tí ń bèèrè wà nẹ́bọ̀ ó ń bèèrè àwọn kan wà nẹ́bì ó iman jìbìrú ń bi ànábì léèrè ó ní wa ànábì fún mi nírò nípa iman ànábì wa ní al-iman an tumina billah ìtọ́pẹ̀ ní iman òun ni kọ́ gba ọlọ́run ọba gbọ́ wa malaikatihi kọ́ sì gba malaika náà gbọ́ wa kutubihi gbogbo tí àtọ́lọ́ bá sọ̀kalẹ̀ fáwọn anábì ọlọ́run ká ní gbàgbọ́ pẹ̀lú ẹ̀ wa rusulihi ká sì ní gbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run wa bil yawmil akhir ká sì ní gbàgbọ́ pẹ̀lú ọjọ́ àlẹ́ kìyàmà pálí kìyàmà wà tábà ti kú tán kò tán síbẹ̀ wa bil a sì gbọ́dọ̀ gba kádàrá gbọ́ khairihi dáadáa ló ṣẹlẹ̀ ní wa sharrihi àbí àìdá ló ṣẹlẹ̀ a gbọ́dọ̀ gbà gbọ́ ó tó pé tán pé kádàrá lè ṣe ni pé ìtọ́nà ọba ti kọ kalẹ̀ fún wa ìtọ́kọ́ ọba kọ kalẹ̀ fẹ́nìkan ó lè jẹ́ dáadáa ó sì lè jẹ́ àìdáa ó lè jẹ́ dáadáa ó sì lè jẹ́ ìdá ọlọ́mọ ń kọ dáadáa ó sì kọ ìdá náà gbogbo ẹ̀ pátápátá látọ̀dọ̀ lọ́wọ́ bá ní lọ ní ìgbàgbọ́ pélé tó ń wá látọ̀ bẹ̀dá mi a ti ń takò tí bẹnu a ti ń takò tí bẹnu hadith tí ń bẹnu hadithi kúfùrù ni yóò bá bí àṣà kan náà àfa wa wọ́n ní kò rọrùn kíyẹn gẹ́ full muslim full pé musulmi gidi tó pẹ́tẹ́ yẹn ohun ìkan náà full yorùbá méjì lè papọ̀ láíláí tó ní à ìmọ̀ jẹ́ yorùbá tọkàntọkàn ètò wọn máa jẹ́ mùsùlùmí tẹ́yẹnyẹ́ à ó tààrà takora wọn náà ni torí yóò bá sọ pé ọlọ́run ò ṣe bí rere ló ń ṣe bẹ́yẹn bá bí dáadáa wá kẹ́yàn àwọn ni á ọlọ́run ló ṣe bí àìdáa wá kàn wọ́n ìbọn ló ti wá ọ̀dọ́ ọmọ ìlẹ́lẹ́ ti ọlọ́run èso lélẹ́ fún yàn bẹ́ẹ̀ bá sì bí òun náà ó ti kéré kéwú ó ti gbọ́n wà sí pé kágbàkádà wá gbọ́ ẹni tí ò wá lówó àbúrò lówó ẹ̀gbọ́n lówó ọwá ni à ah, ń ò kọ́ mẹ́ báwọn ń ò kọ́ mọ́ báwọn ó lọ́wọ́ ayé nú ìṣe ìṣiṣẹ́ kan tó bí àbúrò rẹ̀ ó lọ́wọ́ ayé nú ni ṣẹ́gbó ti ta padà wá báwọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam òun ló sọ ọ̀dà sọ yìí ẹ wà nù ẹ̀rìn bukhari ẹ̀sìn nù sahih muslim. bákan anabi tún sọ nú ọ̀rọ̀ rẹ̀ ó ní kullu shay'in bi qadar hatta al wal qais. anábì ni gbogbo nkan pata ẹ̀wọ̀n kan kúlù ṣe èyàn sábà ti rí èdè báyìí tọ́lọ̀ bá sọ báyìí kúlù irinṣẹ́ kan ni inú èdè tó yẹ pé a máa ń lò ó tí máa ń kó nǹkan tó pọ̀ sínú kúlù gbogbo ìtí wàá jẹ́ kí túmọ̀ rẹ̀ wọ́n tún kó nǹkan tó pọ̀ sínú káwárí nákírà kó tẹ̀lé tí nákìrọ̀ bá tẹ̀lé nǹkan báyìí àwọn àfọ́ ọmọ pé wà nákìrọ̀ tó fi dúlé umú ma kúlù ṣe'in gbogbo nǹkan ṣe'in gbogbo nǹkan ìntà bá ti lè tọ́ka sí pé nǹkan lè lẹ́yìn ìntà bá ti lè tọ́ka sí pé nǹkan lè yìí ẹ̀ sí gbọ́jọ̀ máa gbogbo nǹkan kò wáyọ kò yọ kankan kalẹ̀ mọ́ bí kọ́dà rẹ̀ nìí pẹ̀lú èbùbù tán ti kọ púpọ̀ kan ni pẹ̀lú ń tá a fi kọ kalẹ̀ púpọ̀ kan ni hatal aadi walkeyi ó fi mọ́ ẹni tó já sí pé ó lọ́ra púpọ̀ bó ti lọ́ra tó ní dèdè tọ́nà ọba ní ó rí nínú àzìkí rẹ̀ bó ti lọ́ra tó yóò rí ó sì fi mẹ́rin tó jẹ́ pé ó yára ju nǹkan mi lọ bó bá ti kó yára tó kò lè rí ju tí a pèsè fún lọ ṣe é mọ́ bàbá ti ń dé àwọn ibi ìkan tó fẹ́ ní àmì tó fẹ́ ta kókó díẹ̀ afẹ́ mọ́ tún kí ẹ mọ́ ṣàbábù látara rẹ̀ pẹ̀lú táwọn sọ yìí nìsín ìta ń sọ ní pé wọ́n ti kọ́ wọn nǹkan tó wá túmọ̀ pé ẹ mọ́ ìjà máa yára mọ́ kìtàkìtà ọ̀dọ́là kìtàkìtà ọ̀dọ́là ó ṣe déédéé hadithu yìí tí wọ́n túnmọ̀ pé afẹ́gá lọ jẹ́ wàhálà ẹ̀ kankan yáre gbogbo tọ́wọ́ bá láyé lọ́la rí kọ́dà bí bá lọ bí iṣẹ́ láago márùn tí bá lọ ṣọ́ọ̀bù láago márùn gbogbo tọ́wọ́ yìí lọ́la rí owó tọ́nà àbí rọ́ ṣẹ́kù tọ́nà ni àmọ́ ẹ̀rọ ní pa bọ́lọ̀ ń bá kọ pé ìlówó ìlówó èsì sínú yàrá mi torí ànábì sọ pé kullu shay'in bi qadarin eléyìí ti pé kò tọ́ kò yọ ìgbìyànjú wa kó ń bẹ̀ o sẹ́pà àti ní kọ́ ìgbìyànjú wa ah, kó ń à kí lábẹ́ ẹ̀kọ́ wọn lọ́gbàrẹ̀ sílẹ̀ wàhálà ń náà nù Ah, ọ̀rọ̀ ẹgbẹ́ wọn takora wọn wọ́n lọ farabalẹ̀ àmọ́ bánẹ́bí tó sọ̀rọ̀ nígbà bẹ́ẹ̀ ó ní kullu shay'in bi qadarin gbogbo nǹkan pátápátá kádàrá ní kọ́dà ó fún àwọn nǹkan tá ń lò shay'un ní ansẹ̀tì yìí ẹ ta ló lánsẹ̀tì yìí rí eléyìí gangan particular ansẹ̀tì ta ló ní ọlọ́run ti dáfà tí ó lórí ẹlòmí ò sì nílò ẹ wo bí ó ti ń ta kọ́dà bó ní bí ti ṣe ó lè ti yọ ọbọ̀ tí o ti yọbọ́lẹ̀ tí wọ́n ní tó mẹ́rù ṣẹgẹ́tì ní ti wọ́n kàn fẹ́ ọlọ́gá ẹ̀ mọ́ yí máa wọ́n ti ní nàìjíríà wọ́n ti lò ní yóò dé nàìjíríà àpẹẹrẹ pọ̀ díẹ̀ o tó a máa fún alápẹẹrẹ yóò dà nǹkan lọ́wọ́ kádà o kọ́lọ́mọ ya ṣe dúró máa nítorí àsìkò ọlọ́run nínú sọ́ọ̀tù kọ́mọ̀ àyà 49 ọlọ́ni inna kulla shay'in khalaqnahu bi qadar òun náà ṣe nílé pẹ̀lú àdìsí àmọ́ alẹ́sì ọlọ́ inna kulla shay'in khalaqnahu àwọn ọlọ́run ọba dájá gbogbo nǹkan pátá kulla shay'in gbogbo nǹkan ṣé ń yìí kò sí nǹkan tí ò kó sínú àti nǹkan táwa gan fọ ara wa pé àti iṣẹ́ tí ń jáde látara wa àti nǹkan tá ń rò àti tá ń sọ lẹ́nu àti ń lọ bíbọ̀ wa ó ti kó sínú ṣẹ́yìn gbogbo nǹkan pátápátá olúwalẹ̀ mo da the cordering mo sì ti kádàrá rẹ̀ kalẹ̀ lásìkò yìí ní bíbà yìí lápáyá sọ̀rọ̀ yà kò sí ẹni tó ní kéèyàn má sọ bọ́lọ̀ bá lẹ́yìn òní sọ èèyàn ní sọ irú ẹ̀ ti wáyé rí alẹ́ ti wá sí kánbẹ́ máa náà ni lọ́nà ẹ́ ìmọ̀ pé wọ́n pé mẹ́wọ̀n ìjọ ti ń ta kí ní mẹ́wọ̀n gangan ara náà mú ni ó sì kú àárọ̀ ọjọ́ kejì èmi ti múra mo ti múra lọ́wọ́ ṣẹ́gẹ́ kìí ó tún wá rẹ̀ mí jọ náà bó ti wá rẹ̀ mí tó nǹkan irọ́ ìrìn lọ náà ni yìí ń lọ ọmọ ẹgbẹ́ ìmúra àwọn ọmọdé wọn bá pèbí wà bá ọmọ tí wà sí fọ́lọ́ ni ara ṣe iná nìyẹn ọlọ́run ní kò ní wáyé ó kàn fi àwọn kan sábàbù ni mú wọn fún àwọn ẹni pé ẹ̀yin ni wàá gbìyànjú ẹ lọ bá àwọn kẹ̀kẹ́ lọ bá ìgbìyànjú tẹ́ ẹ ṣe òun ni tọ́bọ̀ bá kọ́ ìgbìyànjú ló jẹ sábà wọ́n á gbìyànjú lókè wọ́n gbìyànjú sálẹ̀ kò sínú kíkí ọlọ́run ọba ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ni ẹjá tó dóbà náà ẹjá lọ wá sí kí ni túnmà alqadar shar'an kí ni túnmà kádàrá inú ṣẹ̀ríà kálukú kan sọ náà ni kádàrá kádàrá kádàrá kálukú wá ń rún fúnra ẹ̀ kálukú wá ń àgbọ́yé kádàrá fúnra ẹ̀ huwa takdirullahi li ashiya wọ́n ni tí jẹ́ kádàrá òun náà ni ìpè gbogbo ọlọ́run ọba fún gbogbo nǹkan tó lásìkò yìí ìkan yóò máa exist lásìkò tọ́nà fẹ́ kó exist kò sí bó ṣe lẹ́lẹ́ tó láwùjọ yóò ṣẹlẹ̀ gbogbo tí máa ń jẹ́ alágbára ayé wọn ò lé ní kíkà yẹn máa ṣẹlẹ̀ ní àsìkò tọ́nà ọba pé gbogbo rẹ̀ ni kò sẹ́ tó lè dádúró kádàá nìyẹn وعلمه سبحانه وعلمه سبحانه إمالاً وبات السادة لوريا أنها ستقع في أوقات معلومة عنده وصفات مخصوصة وكتابته لذلك ومشياته له الله تنيك يوسف pẹ̀lú ọ̀nà tó bá gbà tó fẹ́ wù láti kó ṣẹlẹ̀ lásìkò tó fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìtàn pé nìyẹn nǹkan ni ó ṣẹlẹ̀ ṣẹ̀dá náà kí kádàrá ni kọ́rọ̀ kọ́dàrá kọ́rọ̀ ayé wa dáadáa ó ní mọ̀rọ́tìbù mọ̀rọ́tìbù yìí òun ní ó jẹ ká gbàgbọ́ yẹ ká dára tó ń tọ́wá sínú ọ̀rọ̀ tí à nígbàgbọ́ yẹn rẹ̀ àwọn kan bẹ títà kókó ẹgbẹ́ tó lọ́ba tálẹ́bí sọ́jà àdìsí kan on inna ahdakum la ya'mal bi amali halil janna hatta ma yakunu bainahu wa bainaha إلا ذراع فيسبق عليه الكتاب ويعمل بعمل هال الجنة هال النار فيدخلها على من ذات ذات يعني قوقانيو níbẹ̀rẹ̀ ayé rẹ̀ yóò máa ṣiṣẹ́ bí iṣẹ́ ọmọ àlìjẹ́ náà yóò máa ṣe gbogbo ṣẹ́ tí wọ́n ròyìn fọ́mà àdìjẹ́nà ni wọ́n ṣe olè yìí ló sì mọ́ ṣe wẹ́ hátà máa yẹ kúrú bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà ha ilà zira ẹnu àsìkò díẹ̀ náà ló kù tí ó kú tí ó fi wá di pé ó wà àdìjẹ́nà yìí àsìkò tí ó kú ó lè jẹ́ ọdún kan ní ó kù ó lè jẹ́ oṣù kan ó lè jẹ́ ọjọ́ kan fàyà àmàlì bẹ̀hámàlì hálì náà fàyà sí torí pé àkọọ́lẹ̀ ti síwájú ẹ̀ àkọọ́lẹ̀ ti gínì ó ti síwájú rẹ̀ fàyàmàlù bí àmàlì hálì náà níwà máa ṣiṣẹ́ bí ọmọ náà anábì ní fàyẹ̀dì kúlù ha torí pé sí ọmọ náà ló ṣe gbẹ̀yìn yóò wọ náà ni ó tún ní ẹnì kọ̀ọ̀kan yín náà làyàmàlù bí àmàlì hálì náà yóò mọ kó bá bẹ̀rẹ̀ sẹ̀ báyìí iṣẹ́ ọmọ náà ni bí a ń gbogbo káàkiri bí a ń jó nǹkan bí a ń ṣe bídíà bí a ń ṣe kúkúrú bí a ń ṣe sìná bí a ń mutí bí a ń jalè àwọn sẹ́ẹ̀ náà nìyẹn jẹ̀má gbogbo yóò ti mọ̀ pé alágbàkó lélẹ́yìí hátà máa yẹ kúnnù bẹ́ẹ̀nà hùwà bẹ́ẹ̀nà ha ilẹ̀ àdìrà ẹnu àsìkò tí èkú

torí pé ti ṣiṣẹ́ bí ọmọ ṣe fàyàmà bí àmàlì ha àlìjànnà fàyè bí kọlù ha yóò sì wọ́ a ní sọ pé ìbúṣẹ́ yìí ti padà náà ni hadith ni irú àwọn hadith báyìí yóò dàrú mọ́ra lójú tí ó bá sí mọ̀rọ́ síbu alqadar bákan náà nínú àwọn hadith tó lè tó lè rúwa lójú anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ká ní kankan bá ń bẹ ni ká ní kankan bá ń bẹ tó lè yí kádàrá tá a kọ fún ọ tó lè yí padà ni làṣàbà kọtùnà ẹ̀yìn àwọn tẹ́ ń pè ní àìn olójú burúkú ni àwọn ni ìbá máa ṣáájú kádàrá yín tó bá yẹ pé nǹkan kan lè yí padà ni kí ni hadith yìí sọ ẹ́ hadith sọ wọ́n pé kò sí kẹ́kẹ́ tó lè tẹ́kí nìyí tó lè yí níta bá ti kọmọ èèyàn kò sí tó lè yí padà níta hadith yìí sọ nìyẹn àní àdùnáhù yùgọ́ yorùkọ́dà ànẹ́bì tó wá ní àdúrà gẹ́ńkọ́ ẹ́ àmọ́ yí padà padà ó sì ní kò sí tó lè yí padà bí hadith sọ wọn irú àwọn hadith báyìí òun làwọn tí wọn ò ní ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn káàkan rí hadith kan àwọn àní tí yíká gbára hadith yẹn gbọ́ hadith yẹn máa ń takora wọn hadith yẹn ti takora wọn bẹ́ẹ̀ bá rí hadith tó takora wọn ìkún ìyá lálàáfíà mẹ́rin bí méjì bá lálàáfíà kò takora wọn ìwọ ni òye ọwọ́ asúnmọ́ àwọn àfa inú tí ń fa àtàlẹ́yìn fi kó sínú kọ̀dàríyà táwọn kó sí sínú jàbàríyà àìtọ́ àwọn àfá tí wọ́n nípa ni láti wá ní kò sí kádàrá kádàrá ń bẹ gan àmáṣejì ọlọ́wà kọ́ ní kádàrá àwọn kan tún ní àfọwọ́fà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mọ̀rọ́tì ìpele mẹ́rin ló wà fún alákọ̀ọ́kọ́ ìmọ̀ ọlọ́run ọba ó ti ṣáájú lérí ẹnì kọ̀ọ̀kan wa lérí tó kọ fún wa ó ti kọ́kọ́ nímọ̀ nípa rẹ̀ pé lágbájá ọmọ lágbájá wọ́n bí ní àsìkò báyìí lágbájá ọmọ lágbájá wọ́n bí sí ìlú báyìí wọ́n bí sí Nàìjíríà àmọ́ gbogbo ẹ̀kọ́ rẹ̀ pátápátá láti primary tí ó fi dé yunifásitì uk ló fi ka ó ti wà nínú ọlọ́run ọba bẹ́ẹ̀ kọ́lọ̀ tó gbogbo nǹkan ìgbàgbẹ́ pé ọlọ́run ọba nìkan ló wà kò sí ìkẹ́kẹ́ pẹ̀lú ẹ̀ mọ́ òun nìkan ní jí ọlọ́run gbogbo tí ó ṣẹlẹ̀ àwọn kan tí ó ṣẹlẹ̀ ọlọ́ọ̀bá ti nímọ̀ pé nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ láwọn àsìkò tí ó máa ṣẹlẹ̀ àti àwọn ìdí tí ó máa fà á tí wọ́n fi ṣẹlẹ̀ ọlọ́run ti mọ ogbẹ̀ wọ́n ti nímọ̀ pa rẹ̀ tẹ́lẹ̀ ìmọ̀ ọlọ́run bá ṣáájú lórí ẹnì kọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kejì fún mẹ́lìkítà àbá ó wá kú kíkọ ìkan tọ́lọ́run bá ti nímọ̀ pa rẹ̀ ọlọ́run sẹ̀ wá kọ́ kalẹ̀ ó wá di kíkọ́ kalẹ̀ tí wọ́n tó kọ́ nígbà tí wọ́n ń kọ́ ni àlàfo tí ń bẹ láàrin kí nǹkan tó mọ exist látìgbà tí wọ́n ti kọ́ ni ó tó nǹkan tá a lè pè ní five hundred thousand years àlàfo tí ń bẹ láàrin ìgbà tọ́lọ́run ọba tí ń sọ fún alikọ́làm ó yá kọ́làm máa kọ́ ni kó máa gbogbo tí ó máa tẹ́lẹ̀ láti sí báyìí tí fi digbó alìkìyàmà ó yá máa kọ́ kalẹ̀ ó sì kọ́ ogun ẹ̀ ìgbà tó wá 500 years lọ́lọ́run ṣẹ̀ṣẹ̀ wá dá sánmà àtìlẹ́lẹ̀ tí wọ́n ń dá àwọn nǹkan sínú sánmà àtìlẹ́lẹ̀ tó inú sánmà àtìlẹ́lẹ̀ gbogbo tí ń bẹ pátá mo là ń dá sí ẹ́ láàrin sánmà àtìlẹ́lẹ̀ lọ́lọ́run wá dá sí kọ́lọ́n tó wá dá sánmà àtìlẹ́lẹ̀ yìí gbogbo tí ó máa ṣẹlẹ̀ pátápátá náà fi rẹ́ni kọ́kọ́ náà kọ́ sínú láhùn mahfud mahfud ilẹ̀ náà kọ́kalẹ̀ sí kìtábà nìyẹn lágbájá ò ní owó ní 2016 ọjọ́ tó wọ́n ló bẹ̀rẹ̀ sí dìde nínú oṣù kẹfà ọjọ́ kejìlá ni iṣẹ́ kọkalẹ̀ nú ǹjẹ́ nìkan lágbára láti dìlé rẹ̀ bí 2008 jẹ́mà sẹ́nìkan lágbára bẹ́ẹ̀ ìtẹ́ ti kọkalẹ̀ fún yàn kò sẹ́ntọ̀ kò wá sí wọ́n láti nílá káyìí tó síkà yóò ní tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó pé ó ní owó tẹ́lẹ̀ gbèyàn mọ́ ọlọ́wọ́ ní owó yóò parun kò ní jẹ́ kankan máa tó rẹ̀ wọ́n gbàgbé rẹ̀ ọlọ́wọ́ parun ní 2006 inú oṣù kẹfà bákan lọ́jọ́ kejìlá kò sírú agbára tẹ́niyẹ lé ní kò sírú àwọn olùyànlọ́ tó lé ní tó bá di àsìkò ní owó parí bó ti sí tó ìsọkúsọ ni ọmọ aráyé wọn ò lè pa kádàrádà ọpá sílẹ̀ ọ̀ àmọ́ wọ́n lè fa ìsọkúsọ lọ́sọ kò sí tọ̀ sí ọlọ́ parẹ́ ni àbójú ọlọ́wọ́ bá lọ kí ni yẹ kò síbẹ̀ tí lè fẹ́ tó yóò ṣẹlẹ̀ kò sí ọgbọ́n tí lè yóò ṣẹlẹ̀ tí ó bá sì ṣẹlẹ̀ báyìí ibi tó bá ti ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ẹni tó ní tí wọ́n ti kọ́ pé ikú tí ó kú ikú ìbọn ni olówó ẹ́ ọmọ mi sọ́jà olówó ẹ́ ìṣẹ́ sọ́jà o ìṣẹ́ sọ́jà o kí ló dé ah ọmọ ìkòlé sọ́jà o ìbọn tí wọ́n fẹ́ di àwọn èèyàn a ti kọ́ pé ikú ìbọn ni wọ́n ń sá wọ́n lé sí ọlọ́pàá lóhùn sí wọ́n lé sí ọlọ́pàá wọ́n lé sí gilante lóhùn sí gilante bọ́lọ̀ ń bá ní kú ìbọn ní òkú kò sí ẹ̀dá ẹ lọ́wọ́ bá tó lè ní kò ní kúkú bọ́n bọ́lọ̀ bá sì ní kò ní kúkú bọ́n pẹ́pẹ́ onímọ̀ lídì àwọn onímọ̀ ní ogun oyá mọ́ onímọ̀ wájú àì wàláì kò ní kúkú bọ́n kò sẹ́ tó lè ní òkú ọkàn dá máa rẹ ni tó ń de tó ń de pàrọ̀ mọ́ra torí ìbọn òkígbẹ́ ọ̀sẹ̀ rẹ ni níjọ́ kan ní gàmbàrí àwọn àdúgbò méjì ń bára wọn jà àwọn gàbá ti kọ́lọ́ ká mọ́ ọ̀dọ́ wọn wọ́n ti gẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ àwọn náà wá gbéra ní ìdájí kùtùkùtù gbogbo àwọn ọ̀sán tó bá bá lójú ọ̀nà wọn lára ṣe rẹ̀ ó wá jọjọ wáì ẹnìkan máa ń gbé ìṣáájú ó wá fẹ́ lọ rí ọ̀rẹ́ rẹ̀ jàǹbá rí àmọ́ mo tètè lọ before wáì ó ti wá débẹ̀ yẹn níjọ wáì tí ó ganin jẹ lọ́wọ́ tí <clears throat> ó wọ́n ta ìbọn wà láì ó sì gbójú nílò wọlé ó sì bá sọpọ́tí dínkù pẹ̀lú òkú ìjọba tún wá fún wa ní ìdí ìṣẹ́dẹ̀ àríwọ̀gbẹ̀ ìjọba tún wá fún wa pé eh kó ní ó gbélé láàrin wákàtí méjì ọgbọ́rọ̀ jáde wọ́n sì dínkù pẹ̀lú òkú àsìkò tá a kọ fún ó sì tó ìbọn òun sì rẹ́ ibi tá ní ó kú sí kàn kéèsì lé wọn ibi tá akọ́bẹ̀ ó kú sí rẹ̀ tó bá yẹ pé ikú ìbọn lábẹ́ kó kú tó jẹ́ sí pé ilé wọn lábẹ́ kó kú sí wọ́n wá yẹ̀lẹ̀ wọn náà àmọ́ àyè tá a fẹ́ kí ó tán sí ibi ní kó ti máa jẹ tó lọ́wọ́ ni kẹmà wà láì ó bá máa ń lọ wọ́n èé sá fún un kádàrá sáàtì máa ṣe gbìyànjú ti ẹdé fún ìsá fún wọ́n ti kọ́ kalẹ̀ ọlọ́ọ̀kan ó kàn máa wọ́ báyìí ìta ń pè kọ́dà rù nìyẹn bí ẹ bá gbàgbọ́ yẹ kádàrá ọ ní bẹ́ẹ̀rẹ̀ lómi àfọlọ́ ẹnì kan wà ok ìkatọ́ ta sí mi ti kí ni ok ìmọ̀ tí mo mọ ìní mọ̀mọ́ ìmọ̀ tó ti kọ́ ti kọ́ kalẹ̀ tẹ́ni yóò nímọ̀ ìlásìkò yìí nígbà tí mo wọ́n kú ò kò tẹ́ tó ní kó mọ̀ kú ò ok ìta tó ọ̀ka sí mi ti kí mi ikú láyé àbí ìjọ ti kú owó ti kọ́ ló fi jẹ́ tí àwọn nǹkan kan máa ń rìn papọ̀ á padà bá ọ̀rọ̀ débẹ̀ àmọ́ sí ká máa débẹ̀ kí n sọ nígbà tí a máa ń ka àdífù ìgbà tí wọ́n kó ìjẹ́dà wa tí wọ́n kó jọ nígbà tá a ti wà nù ìyá wa wọ́n tún kọ àwọn kankan kalẹ̀ fún wa torí ẹ̀mẹ́jì ń jọ́ǹpù sínú ẹ̀ ọ̀rọ̀ padà débẹ̀ nípa ọ̀rọ̀ alìkìtàbà tó níbi kìtàbà ó lè fẹ́ dá ṣubú halẹ̀ púpọ̀ fún wa nígbà ìfẹ́ ní akọ tẹ́ni ọlọ́run bá ti kọ́ kó tó dá sọ́mọ́ àtìlẹ́lẹ̀ ìgbà tó tó wá wà nù ya wa èwo náà tó ń kọ sẹ́kún wọ́n pa mọ́lá kùkan láfẹ́ ẹ̀hẹ́n àyùkùtàbà àwọn àyẹ̀kùtàbà tó rí wàyúmọ̀rù bìkìtàbà wọ́n wá pa láṣẹ wọ́n pa mọ́lákùn yẹn láṣẹ kó mọ́ pa àwọn kankan kí lòun tún kọ a ti sọ pé ọlọ́run ọba ti kọ gbogbo tí ó ṣẹlẹ̀ lásìkò tí ó ṣẹlẹ̀ ọ̀nà ìwé àṣẹlẹ̀ ọlọ́run ọba ti kọ kó tó dín ní kó tó dá sọ́mà sílẹ̀ ní ewúrẹ́ tó kọ́ mẹ́wọ́ ìyẹn ló fata àwọn àfáà fi gbé àlàyé kalẹ̀ dáadáa tó yé kéyéké lórí ọ̀rọ̀ kádàrá káàlù wá gbọ́ kádàrá yé òun láti gbọ́ gbọ́ màrá tìbù yìí so ní tí yóò yọ ti kọ kalẹ̀ so wọ́n ti kọ́ tí ó mọ̀ ṣẹlẹ̀ láti gbàtà fi dáyàn tí ó fi gbà lè kìyàmà wọ́n ti kọ kalẹ̀ ìmọ̀tọ́lọ̀ bá ti ní ẹ̀tẹ́lẹ̀ fún ìkọba yóò ṣẹlẹ̀ ọlọ́run ẹ̀kọ́ wọn min shay'in ọlọ́run ni a fi nǹkan kalẹ̀ sínú tíra ìyá tíra táǹkọ̀ nǹkan sí a fi nǹkan kalẹ̀ kámọ́kọ̀ wọn ò gbàgbé ti ẹ bá ti pọ̀ tó yìí wọn ò gbàgbé rẹ tó bá ti á pọ̀ yìí wọ́n ti gbàgbé tí kò sí kò sí nǹkan tá a fi ga ìta àpọ̀ síbẹ̀ wọn ò gbàgbé mi gbogbo bí ti lòsẹ̀ ní ayé mi wọ́n ti ṣe yóò dáa ni kò ní dáa ni kò sí tọ́lọ́ bá gbàgbé mẹ́ máa fọwọ́ sinẹ́ filikitab min shay'in àfi kẹtàkà lẹ́bẹ̀ láìkọ ọlọ́wọ́ bá sọ́nà alukùhán ṣẹ́rí èyí tá a sọ́rọ̀ alùsọ́tù al-An'am aya 38 ọlọ́wọ́ sọ́nà alùsọ́tù Yunus aya 61 ọlọ́ni wa ma ya'tub an rabbik min mithqala dharra fil haddi wala fis sama kò sí kẹtẹ tó pamọ́ fọ́lọ́wọ́ ọba rárá bó bá ti kó kéré tó bá kéré ju ọmọ náà gún lọ wọ́n lọ náà gún kòkòrò ní ààlè fojú lásán rí ojú ò lè rí kò sí tó lè rí bó ti kéré tó ti kéré tó ọlọ́ àgbàgbé kankan tí ń ṣẹlẹ̀ ẹnu sánmà àti ṣẹlẹ̀ ńlá ẹ̀kọ́ ti dàgbàgbé wọ́n lọ asùdọ́ mi bá tó kéré bá ń lọ àgbàgbé wàlá akbara fáwọn kò tó tóbi jù bá náà lọ pé léyìn máa ṣe rẹ̀ tí illa fi kitabin mubin àfi kó wà ní tíra tọrọ rẹ̀ kíyà yìí lásùn máa fún sọ̀rọ̀ wọn rí fàtí yà yìí. anaba muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ náà rẹ̀ wọ́n ni ma minkum min ahadin kò sí ẹni kankan nínú yín illa wa qad mọ̀kádùhù mínà náà àyàfi kó jẹ́ pé wọ́n ti kọ àga rẹ̀ kalẹ̀ nínú náà kò sí ẹni kankan nù yín wà mọ̀kádùhù mínà jẹ́nà kò sí ẹni kankan nínú yín àbíkẹ́ pẹ́ ti kọ àga rẹ̀ kalẹ̀ nínú àlìjẹ́nà kálukú ló ní tiẹ̀ fàkọ́ọ̀lù àwọn sọ́bà wa bí pé yá Rasulullah afẹ́lẹ́ náà tẹ́kù kí làwọn ń dààmú sí ìpàdé fẹ́ ń kọ́ ẹni tí ó wọ ná ọlọ́run ti kọ́ ẹni tó wà lè jẹ́ náà wọ́n ti kọ́ sí ẹ káfẹ̀ tán gbára lọ́lọ́run pé tọ̀ lọ́wọ́ bá lọ́wọ́ ìwé yọjú sí wọ́n bá ń pè òun tó wà wù mí ní kí n lọ fẹ́ẹ̀ bá ti ní kí n máa lọ kí n máa lọ tó bá ń sọ̀rọ̀ súnà kan bá ní báyìí kí ẹ ṣe tó bá ti wù ẹ̀mí mi ní kí n ṣe tó fi lè filẹ̀ tọ́lọ̀ tí mo fi tọ́lọ̀ mi padà yóò kù díẹ̀ tí kù nílẹ̀ gíní yìí ní yìí náà ní iṣẹ́ padà second meeting iṣẹ́ kó lè fà lóòótọ́ tí anábíwá sọ anábíwá ni faqal ìmọ̀lù ẹ máa ṣiṣẹ́ tí ń fẹ́ kẹ́ ti ẹ máa ṣe lọ kánífẹ́ dáadáa lọ báyìí láàyò máa ṣe lọ kánífẹ́ burúkú lọ báyìí láàyò tọ̀ mọ́ فكل ميسر بما خلق له gbogbo tí wọ́n bá ti kọ mọ́yàn oní ọdún mọ̀ràn fún láti máa ṣe o tọba ètò yíkò mẹ́kọ̀ fún àìyàn náà tọba tí wá rí báwọn ni wọ́n wá gbìyànjú à ní dó lérí nǹkan tó ti kọ́ ni àwọn máa gbìyànjú ni amàtẹ́tọ́lọ́ amàtẹ́tà ibn abbas òun ni kúntù khalfa rasulillahi sallallahu alayhi wa sallam olóhùn wà lẹ́yìn anábì ìjọ kan faqala li ya gulam alẹ́gbẹ̀wá ni wọ́n mọ̀ yìí ni u'allimuka bi kalimat mo fẹ́ kọ́ ní àwọn gbólóhùn kan ihfazullah yahfazuk máa sọ ìwọ ọlọ́run ọba dáadáa olóòsùnmọ̀ dáàbò bọ́ ìfàbùlá tẹ̀jídú ti jẹ́ àhàkì má fa ìgbọ́ ọlọ́wọ́n bá yá gbogbo tọ́lọ̀ bá ní ọmọ ti máa ṣe ọmọ rẹ̀ ọlọ́wọ́ bá wájú ẹ̀ náà yóò mọ̀ dáàbò bọ́ wàyí dà sáàdì bọ́ bá fẹ́ béèrè nǹkan fásitìláhà bèèrè lọ́wọ́ ọlọ́run àìòkè ń tọ́ àìòkè ń béèrè lọ́wọ́ ẹ̀dá yá aláwọ̀ máa ń wí yá aláwọ̀ máa ń wí àwọn kan ní yá ṣéwù yá wòlíì yá gáúsù àìṣe bẹ́ẹ̀. ọlọ́ni wàídà ìsàáǹt bọ́ bá ti wá ìrànlọ́wọ́ náà fasta'in billah wá ìrànlọ́wọ́ dọ̀ lọ́wọ́ bá wa'lam wá lọ mọ́ annal umma pé gbogbo ayé law làwùsẹ́mẹ̀hù tí gbogbo ayé bá kójọpọ̀ gbogbo ayé ni o gbogbo ọmọ nàìjíríà gbogbo ayé nù amẹ́ríkà uk gbogbo àwọn ìlú tí ń bẹ láyé pátápátá gbogbo èèyàn làwùsẹ́mẹ̀hù gbogbo wọn fẹnu kò lẹ́ẹ̀kan náà alẹ́ àyàn fàáwù kàbíṣẹ́ ìhù wọ́n fẹnu kò pé ẹja sórí fún lágbájá sẹ́kùn làákàyọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó rọrùn bẹ́ẹ̀ tó gbogbo èèyàn kò sẹ́ni tó takura wọn bẹ́ẹ̀ pé ẹja sọ lágbáyà dolówó kan á dára fi nàrà fún wa sẹ́kùn owó náà lódì gbogbo ayé gbogbo èèyàn nílẹ̀ láyé wá láti dára fi nàrà fún yàn yóò dówó àwọn èèyàn lè bùyàn lówó àmọ́ àwọn èèyàn ò lè sọ̀yàn dolówó kò lè sọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run ní anábìrin wa abdullahi pé لم ينفعك بشيء إلا بما كتب الله لك. lak wọn ò lè ṣe àǹfààní kata fún ọ wọn ò lè sọ nìkan kan àyàfi nǹkan tó lọ́wọ́ bábá ti kọ mú ọ nìkan ló kù náà táàbá kójọ tó bá ṣe fún wa tó bá dán wa dì kìí ṣe táwọn ènìyàn ló ṣe ọlọ́run ti kọ́ mọ́ wa pa ó kàn wọn ṣe sábàbí ni torí pé ànábì ní wọn ò lè ṣe nǹkan yẹn fún ọ láíláí àyàfi tó bá yẹ pọ́lọ̀ wá gíní yìí ó ti kọ́mọ́ ni wàlàù tẹ́mẹ̀rún tẹ́mẹ́ tó kójọpọ̀ lẹ́ẹ̀kan náà alẹ́ ayẹ burú kàbí ṣe ó yẹ já kó ní abá ọmọ yìí ẹjá kó àpapọ̀bá ẹjá nílà ànábì ní fara ìbálẹ̀ o lámúyẹ burú kàbí ṣe wọn ò lè kó nìrìbá ìrìnàbọ̀ láíláyé illa bima kataba Allahu alayhi àyàfi pé kọ́lọ́wọ́ bá ti kọ wàhálà ní nira mọ́ ní kálukú lè fọ́ fún pé ọlọ́wọ́ bá kọ́ ó ti kọ gbogbo nǹkan rufi atil akilam gbogbo tí ó ṣẹlẹ̀ wọ́n ti ní ká kọ kalẹ̀ rufi atil akilam gègé tá fi ń kọ nǹkan kalẹ̀ wọ́n ti gbé sókè fún òkọ kankan mọ́ wọ̀já bá ti sùn ìtàn ti kọ́ ti gbẹ ta ló tí ó àwọn ọmọdé kọ́ sí tí lọ parẹ́ kò sí tọ̀ irú àwọn kìíní yóò máa ṣẹlẹ̀ táàmà nílò tọ́ ilé ìrìn jẹ́ àwọn bẹ̀rù èèyàn pé méjì ìgbìn bẹ̀rù lágbájá o kọ́ bàjẹ́ kó omi dínkù tálẹ́ntọ̀ ẹ MKO àtọ́rọ̀bá náà gbọ́ láyé bá ti gba ọba kan MKO lára àwọn olówó Nàìjíríà gbogbo Nàìjíríà pátápátá àwa fẹnukò pé à ń fẹ́ MKO gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nígbà náà abẹ́rẹ́ àbí ìjọba gbogbo apáta àtàwùsá àti Yorùbá àti Ìgbò gbogbo LMK là ń fẹ́ gbogbo apáwọ́pọ̀ àwọn là ń fẹ́ MKO làwùsẹ́mẹ̀rù àìlà àyíyàn fàáwùkà bìṣẹ̀yìn ìwé ń pe o tí gbogbo ẹ bá pa ọ́ pọ̀ fáwọn fẹ́ sí ọ lóore wọn ò lè tó bẹ́ẹ̀ àbí máa fọmọ lókù àmọ́ náà ọba ò kọ́ ma pé Abíọ́lá ó wà nù pẹ́ẹ́sì Nàìjíríà kó àpò lọ́jọ́ kan mẹ́ ọlọ́run kọ́ ma wọ́n á dìgbò ó sì wọlé ó wọlé àbí wọlé ìwọlé rẹ̀ ó ní kètì di pẹ́sidẹ́ntì gbogbo jẹ́ pé tó máa ń ka àwọn pẹ́ẹ́sì Nàìjíríà wọn ò ní kọ ọkọ̀ Abiola sí ọlọ́run wá fi Babangida ó fi ṣe sáàbí ni kò sínú ẹ̀ wọn ò kọ́ mọ́ ọ ní ó wá sáire ó sáire yóò bó ní ẹni bá ní tí owó bá ṣe tì èyàn ní ti kí ni yìí tó wá rí bẹ̀ mọ́ Abiola ní orí ẹ̀ lówó dé ó ní owó yóò mọ̀ ìmájì pé tó máa ń sọ fún pé wọ́n sì dìgbò fún wọ́n ti wọlé o àmọ́ lè dérí kò yí yóò bèèrè pé tí kò ní sówó ni ṣé owó ni ó ní á ní òsìmọ́ ni ìyá ní èmi àìrí níbẹ̀ owó ló díẹ̀ yóò bó tún ní ẹni bá léèyàn kọ ohun gbogbo lóní abíọ́lá léèyàn àbí ò léèyàn àtẹ́tọ̀ ìṣe gbogbo ẹgbẹ́ léèyàn nílé gbogbo nínú ohun gbogbo ní kéèyàn jẹ́ ààrẹ orílẹ̀-èdè wa àbọ́bàbò kọmọ abíọ́lá tó máa sọ fún abíọ́lá kọ́dá ẹ̀wọ̀n lọ́tún kú sí o ọlọ jí ààrẹ lẹ́wọ̀n ni o ní tí ó bèèrè kọ́kọ́ bèèrè pé àmọ́kẹ́ ìṣẹ́wẹ̀ nàìjíríà yìí yẹ́kúyọ́ ẹ̀mọ́ ẹ̀mọ́ sí sọfà àmọ́ ẹ̀mọ́ abíọ́lá fáwọn ti lọ́wọ́ tó ẹ̀wọ̀n nàìjíríà yìí náà ni kò ní sọ́mọ́ kọ́dá owó ló ti wà láyé kò ní bìlífẹ̀ẹ́ ọlọ́run ọba òkọ́ ma ní ojú dánwọ́ rẹ̀ ẹwà wo sónẹ́kàn nínú tí wọ́n ti kọ kalẹ̀ tí yí ẹ̀yẹ láàrin oṣù méjì sónẹ́kàn òun ló jẹ ààrẹ orílẹ̀-èdè wa wọ́n ti kọ́ bọ́ọ̀lá abẹ́ tí wọ́n ti kọ́ òun ló wọ́n gbàgbọ́ sí àsìkò tó ń ti kọ́ ti tó kò wọn ò sì lé láàrin àsìkò yìí tó sì gẹ́ yìí wọn ò lé ní ká bẹ̀rẹ̀ campaign káàdì kankan mi ẹ̀ gbọ́n mẹ́jọ mọ́ba àwọn kan dáwọ̀ pé ṣé èyí lè má dìbò kó sì jẹ ààrẹ láì ṣe ìjọba ológun so possible jama wọn ò dìbò fún ó sì wọlé ẹ́ eh? ìtẹ́pẹ̀ ní kádàrá nìyẹn ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́ pé ní yíyà òun nìyẹn ẹni tí ó jẹ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà láàrin oṣù méjì sólékan ni tẹwàá rádíọ́là ilẹ̀ kan fẹ́ kò sínú nígbàtí mo kọ́ ó kọ àwọn ẹ́ wa nù wọ́n kan fẹ́ jọba jọ kan bàbá jọba ó wá kàkiri àwọn àfà bàbá kàkiri àwọn àfà ìtàyọ̀ tí mọ̀ wára wọn lè àwọn àfà àwọn wọn kọ́ mọ̀ wọ́n wò èyí lè wò nǹkan láyé ẹ̀tàn nílá wọ́n tọ́ lẹ́yìn nǹkan wò bó bá délé wọn yóò wọn abẹ́rẹ́ kẹ́rẹ́kùn táńbẹ̀rì mi rí wà láwọn ará lélógọ̀ àbá tẹ́fẹ́ ìnáwó wọn láti èkó láti àbújá pé àwọn fẹ́ tíráàpù sọ́nà ọ̀dà ó yẹ ká iná ìtumẹ̀ tó wọ́n wálé wọ́n lọ́ba ìwá káàkiri ọ̀dọ̀ àwọn àfáà ń lu rẹ̀ ìjọ náà àwọn àfáà ní kò sọ̀kọ̀ rẹ̀ ń kò sọ́pọ̀ rẹ̀ ń bẹ̀ o ìta bèèrè pé ìtẹ́nì kò ìtọ́nà ọmọ bá fún yàn tẹ́bà tẹ́lẹ̀ fún yàn jẹ́mà wàláhì àdísí tí ó yé wa o lẹ́gbẹ̀ẹ́ mẹ́tẹ̀ tó mẹ́láyé yí o wọ́n lọ́wọ́ bọ́dà fà kan àgbàfà nílùú nì wọ́n ni àwọn àwọn jẹ́ òfin ọlọ́run fọ́ ó wá fọ́ káyà báyìí àmì lágbájá kò fọ́ <laughs> irọ́ ni ọlọ́run sàmọ́nà wa ànábì ò tó bẹ̀ ìtọ́nà ọba fún yàn ó wà lákọ́lẹ̀ bá ìtí ọlọ́run ọba ò bá fún yàn ànábì ò tó bẹ̀ ìnira tọ́lọ̀ ọba fi kàn yàn ànábì ò tó bẹ̀ ó wà nù Kùránì bẹ́ẹ̀ ọlọ́ni wa ànábì sọ fún pé la'amuliku li nafsi naf'an wala darran illa ma sha Allah èmi tí mo jẹ́ Muhammad náà sọ pé oore tọ́lọ̀ ọba ṣe fún mi ìlé ṣe fúnra mi iná tọ́lọ̀wọ̀ fi kàn mí ilẹ̀ fi kànra mi kátó wá ní orí tọ́lọ̀wọ̀ ti fẹ́ lómi ìwà sí fún kátó wá ní ìrìnà tọ́lọ̀wọ̀ fi kàn lómi ìwà sí fún ọlọ́run wá ní kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lójú ayé àní Muhammad ìyàwó ànẹ́bì Aisha ọmọ gíga láti ìfẹ́ wà láìkò lóyún Aisha kó bímọ ni kánìkan Aisha Aisha àbíbí ọlọ́run ò fún ọ àlẹ́bí ò sọ bẹ́ẹ̀ àìsà kó lè bá jẹ́kọ̀ fún àlejò máa kó jẹ́ bẹ́ẹ̀ náà ni ẹwọ ń kú ànẹ́bì ẹwọ wàhálà tó ṣe lórí ànẹ́bì lágbàtí ọba rẹ ti kú ọlọ́run mọ̀mọ̀ sí bẹ́ẹ̀ kó lè fún àbútọ́lì ìgbàtí ọba ànẹ́bì ti kú ọkù rẹ náà kú òun ń tọ́jú ànẹ́bì fá tó fi dà ànẹ́bì kò jẹ́ kán fi ara ní ànábì àbáwọn mùsùlùmí mọ́kà àbáyọ̀ fẹ́ kú ànábì wa ní àbáyì ẹ̀dì mùsùlùmí olóhùn níwì gbogbo ọgbọ́n ànábì dá olóhùn níwì ó wá kú bẹ́ẹ̀ ní ànábì wa bàjẹ́ ọlọ́run ẹwọ ogun Uhud

ó dá tàbí fún wọn ni pé wọn ò sì mọ́ bọ́ bá gbépò gbogbo stéètì ìjọba ẹ̀wọ̀n mọ́ ẹnìkan gbọ́ rí ni ẹnìkan ò mọ́ tọ́pẹ̀ tó lè kàkà gbọ́ lẹ́nu tó lè kàn ó wọ́n ni pé abẹ́ fọ́ ìwọ́ bọ́ síwájú lọ dàmú kò sí lọ́wọ́ tó lè ná wọ́n tó abọ́síwájú ọ̀nà owó lọ sí tẹ́fẹ́ ìtàfẹ́ kó àmọ́ òsì méjì lọ́lọ́ lò kọ́lọ̀ òsì méjì náà ní kú sérí ẹ̀ ọ̀rọ̀ ọtụtụ kó bẹ́ẹ̀ ni ìgbàdí ọnụ kó fún ọmọ kẹ́lẹ̀mẹ́ tó wọlé bí a. ṣe rí ọba ti gbàgbọ́ yẹsù náà ẹ máa pẹ́ sáwọn ọmọ ìgbé nǹkan jẹ ni wọ́n ogbe nǹkan jẹ ni wọ́n ti gbogbo ètò ọlọ́run ọba jọ ń ṣètò àmọ́ ń jọ ń ṣètò ní àti ẹni wà lẹ́ kan gan Ọma kan kan wa wọ́n fẹ́ sí ìyàwó gbogbo àti jòkó bẹ̀ gbàtà jòkó ó kàn dẹ̀ kan bá ní kíyàwó máa kúnlẹ̀ àtọkọ àwọn báyà ipá wọn ní kúnlẹ̀ o tábà sí lọ fàájá nínú onílágbájá onínà lọ́kìlótọ́ ni mo bí ọ àbúrò àbá rẹ ní o àrẹ́sùn àbá rẹ ní o tẹ́sí máa yóò bá ẹmọ lọ́rin lọ́kìlótọ́ tó ní olóòkó bí ó lọ́kọ́ ọwádẹ́ àgbàlagbà ó ọwọ́ mi ni fáwọn àti bínú àwọn bá bínú dìde àbá bínú kó mẹ́ àbá lọ jó lẹ́gbẹ̀ẹ́ kan fá wọn lóbi wákàtí mẹ́ta kan ti fi kíyàn wọn gbogbo abúdó ṣẹlẹ̀ lẹ́mí àwọn ojú sójú wa àtà tó fẹ́ mọ dọ̀tí ẹ̀sìn ni wọ́n fẹ́ kí gúhùrì tí wọ́n ń bọ̀ wá bó ti yára kankan nù mo ní ẹ̀wọ́ àbáyọ kí wa o ẹ má kí o àwọn yẹn láwọn ọ̀gbọ́njọ́ náà ẹnì kan mẹ́yà yìí ẹ̀mí bá láàrin ó wá ní sàmú àlékún ilé ń gbọ́wọ́ rẹ̀ wá àlékún sàlá àbáàlí sàmú àlékún ń wá wò báyà tọwọ́ rẹ̀ ìyẹn gbọ́wọ́ rẹ̀ ó kàtì ó bá débi tó jù pé ah àlìsí àbùkù lónìí yóò sì àbá ni ó burúkú lọ́wọ́ èyàn tó fi okùn tẹ́rin bí wọ́n ló wà látàkùnrin tó fi di odó bó ṣe ránṣẹ́ sí mi nìyẹn wà ó ní wà láì gbókun kò ní jọ méje lé àbá ìbúlò tán ó gbówọ́ ó ní di jọ méje jọ méje ló fún mi seven days wọ́n á ní kí lọ bẹ́ẹ̀ ó burú ó burú ó òun ló falágbájá òun ló falágbájá ẹ̀ẹ̀mọ́ tó fẹ́rẹ̀ in tó dún lẹ́nu mi pé mo rántí pípa tàbí ọmọ ìṣẹ́lídìí àkáàkiri wọ́n máa ń sọ àdúrà kan bàbá yìí kọ́lọ̀ sókún ọmọkùnrin fún wọn lè má ti àdúrà nù wọ́n á pè fáfídù ṣe ilá yóò sí ẹni tí ò lè pòdúsì ọmọkùnrin fúnra ẹ̀ ọ wà ká ọmọkùnrin kún lẹ̀ ọ̀ tó bẹ́ẹ̀ èmi náà kà dúró ní ìwọ ìwọ tó jẹ́ pé ọmọkùnrin fún ọ ní ọ ní ọ lè gbé ọmọkùnrin kún lẹ̀ láíláí ọ̀tọ́ bẹ́ẹ̀ tẹ́kọ́ lágbára kan ní ọ́ ti pòdúsì ọkùnrin fúnra ẹ̀ àwọn kan ní kọkùnrin kò lẹ́ ọ̀tọ́ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ èmi náà sọ ọ́bùdá ẹni kò tó bẹ́ẹ̀ o èmi náà sọ ọlọ́run tó bá ti kádàrá pé láàrin ọjọ́ méje yìí ní tù tẹ́lẹ̀ ọlọ́mọdé lójújọ́ kẹjọ náà torí ó lè fi kọ̀m̀pútà rẹ̀ ládùúgbò wa ó wá díjọ́ kẹjọ kẹjọ yàtọ̀ sí ìyọ̀lá àtàwọn yóò ní wọ́n ní ó ti jẹ̀jọ́ tó ẹ bá sọ fún ìmọ̀mọ̀lágbájá o ìkúmọ̀ ní bá kú lónìí okópa mí o ìyá rẹ̀ ẹ̀gbọ́n mi ni ní ohun tó ti tán o ìyá mọ́ áwò mọ́lá torí pé òun ló kú lọ́kùnrin lọ́nà ìyá rẹ̀ nígbà tí ìyá rẹ̀ tó ọdún mọ́ kan ọmọ ti ìyá ó ti bímọ ọmọ méjì báyìí bọ́yẹ̀ kẹta tó ń gbìyànjú àti ti lọ́wọ́ báyìí kí ni ó fi hàn lọ́kàn balẹ̀ ìgbàgbọ́ ní kádàrá ni yóò ní ọní yóò dìkọ́ of mind tó bá ní gbàgbọ́ ní kádàrá kò sí à ń sógun káàkiri níta bá kọ fún mi ọ ní bá ọ ní sí nǹkan haram kó tó ní nǹkan ẹjá ká máa hadith lọ jẹ̀mọ́ tí gbogbo ayé àpẹẹrẹra fúnra wa wọn ọlọ́run ọba ò kọ ààrẹ orílẹ̀-èdè mọ́ta ni kò kọ́ máa Abíọ́lá wàhálà òun ni òjókòó rí wàhálà òun ni òjókòó rí bẹ́ẹ̀ náà ni tàbá kọ fún yàn náà ẹ̀fún wáwò kan ẹ̀yẹ́ fún ilẹ̀ sáàpù kan ẹ̀sáàpù pọ̀ fọ́rọ̀ àbá àyàbọ̀ nínú ẹni tí ò mórè jù láyé tí ò mórè ọlọ́wọ́ bá jù láyé Ọbásanjọ́ ni wọ́n ti tì mọ́lé wọ́n pọ̀ wọ́n á ọlọ́kọ̀ kan wọ́n pa wọn tó máa ń bíjọ́ náà 100% ó bàbí ẹni tí ń pa wọ́n táàrùkò ní táàrùkò ní pa wọ́n ọ̀dà wọ́n kó lẹ̀ náà ibi tó ń kú sí ibi tí èyí tí èrò kan kú láyé ni ọya Ọbásanjọ́ jáde dápòtí president Nigeria kòró láyé nígbà tó wà lẹ́wọ̀n ó wá lò bẹ́ẹ̀ fún ọdún mẹ́jọ tàbí wá dé bẹ́ẹ̀ ó tún wá ní ọdún méjìlá rẹ̀ káàmà lò káàmà lò tírí kìíní kọ́mọ̀dé fẹ́ mo wá sọ́wọ́ àyẹ̀fẹ́ pàláì sọ́nà bá kọ́ ọmọ yóò mọ̀ sí kí ni yóò mọ̀ rí sí akọ̀ tó gbòfin lọ́wọ́ rẹ̀ ni àmọ́ lọ́wọ́ bò kọ́ nítorí pé kọ́dà nìyẹn ẹnì kan ò lè sábú kankan fún àyàfi aburú sọ́nà bá ti kọ́ ọmọ nìkan lókù bẹ́ẹ̀ náà dáadáa náà na ẹjájá wo ọ̀rọ̀ kìtàbà yìí wọ́n ní ọ̀rọ̀ pàtàkì kọ kádàrá wọ́n ti kọ́ kalẹ̀ ó ṣẹlẹ̀ tán ti kọ́ kalẹ̀ yìí ó ní àwọn nǹkan tó yẹ ká gbóyí látara rẹ̀ kó bà tó dàrú lóye sọ fún wa pé káwọn bá dá òtún lọ́rọ̀ kádàrá ká lọ ní ìgbàgbọ́ nínú ọlọ́run ká sì nígbàgbọ́ nínú ànábì ká sì nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí ànábì bá sọ àtọ́lọ́run bá fún wa àìbẹ̀kọ́ òun ni òjò ní onímọ̀ dàrú mọ́ra lójú torí dáàtì mọ́ mú ẹ̀sìn wa nù àtàgbọ́yé rẹ̀ wọ́n ní àkọ́kọ́ kádàrá tẹ̀kìdírù ìyá ọmọ kọ̀bdàtẹ́yìn stéèjì ní kíkọ́ rẹ̀ àkọ́kọ́ tí wọ́n kọ̀kọ́ láyé nínú tó fún wa nígbàtà wà ní gbogbo tí ń jọ omi ẹ̀ pápátá nígbàtà wà di adama ọlọ́run wa mú gbogbo wa jáde thumma akhadha al-khalq min zuhrihi ọlọ́run wa mú gbogbo wa jáde báyìí ní ẹ̀hìn ànábì adam wa qala wọ́n áhù láhì fil janna gbogbo àwọn tí mo kú sẹ́gbẹ́ yàyí ọmọ àdìjẹ́nà wọn wọ̀ wà láhù báyìí ní kí à ń tó bá tẹ̀lẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn wà àdìjẹ́nà wà áhù láhì fil gbogbo àwọn ilé ọmọ náà wọ́n wọ̀ ẹlẹ́ẹ̀kejì nù lẹ́yìn ìgbà tọ́lọ̀ ọba ti kọ́kọ́ kọ́ pé kó mọ̀ ṣẹlẹ̀ ọlọ́tún wá yọ gbogbo pátápátápátá ní ẹ̀yìn ànábì Adam ó wá yọ báyìí ó kọ́ àǹkà tẹ́gbẹ́ yàyí ó kọ́ àǹkà sí yàyí sẹ́ràn tó kọ́ sí yàyí ọmọ àdìjẹ́nà ni wọ́n wallahu bali ìkíà àwọn tó kọ́ sí yàyí ọmọ náà ni wọ́n ìkíà wàhálà wá ń dé báyìí sí ìgbọ́lá mọ̀tọ́ tó wá mọ́ òun náà ẹbí tí ẹnìkan sí yẹ̀yẹ́ wọ́n tọ́lọ̀ bá fi mọ̀nà tó fi mọ̀ lónìí ọmọ ibi tọ́lọ̀ parí ọ̀rọ̀ ẹ sí ẹwọ gbogbo lónìí ẹlòmí ṣe bídí àjú kàmí lọ ẹwù tọ́lọ̀ tó rẹ̀ mọ́ ẹ àtìlẹ́yìn a ò kí ń fi yẹn sí yẹ̀yẹ́ mo lọ bì fẹ́ lọ kí jùmọ̀ fún ọ mo wá jókòó wọn rẹ̀ tí mo sí jọ àgbé mi wèrè kan ń bẹ nílùú wọn kọjá lọ títí ma mú tí tẹ́yẹ kó yàwó náà ma mú tí ọmú tí gan-an ọmú tí wèrè ó ti wá yó ó kẹ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ni èmi náà wà lẹ́gbẹ̀ẹ́ wọn tó ti kọjá jọ náà wọ́n ni ẹ́ẹ́ ọlọ́run wọn á fi rẹ́rìn wọ́n ti rẹ́rìn ó kẹ padà wọ́n lẹ̀ fi mẹ́rẹ̀ ní àbí ó ní ẹ̀ ẹ̀ mọ́ tọ́lọ̀ kan fún yín o ó láyí padà tèmi ní kí n bí ìran rẹ̀ kí mọ́ mo ti má àyípadà ní yóò burú sí ẹ̀ ẹ̀ mọ́ tó kan wọ̀nyí wà láì ó wá lọ tó wọ́n rẹ̀rìn wọ́n ní ọ̀rọ̀ ibi tọ́lọ̀ tó ní kọtí rẹ̀ yìí sí lónìí ó sì sọ bí ìyá pé ọ̀rọ̀ ní sọ bẹ́ẹ̀ sì jẹ́ ọ̀rọ̀ tọ́lọ́tọ́ kò sí ẹni tó láàrin ìṣẹ́jú kan náà ni ìṣẹ́jú kan láàrin kéèyàn dijú kéèyàn jajú bí o bá yẹ lérí ibú láàrin ìṣẹ́jú kéèyàn jajú kéèyàn ìṣẹ́jú àyà náà ni bẹ́ẹ̀ lè lérí rẹ̀ láàrin kan báyìí náà ni ọlọ́mọdé aṣèlú burúkú irú àwọn àdéhùn yìí a máa dẹ́rù báyàn. na ẹlẹ́ẹ̀kejì àtẹ̀kídérù lè ọmọ rí nínú àwọn kíkọ wọ́n tó kọ àwọn nǹkan kalẹ̀ tó pé òun nìkan tí ó máa ṣẹlẹ̀ ní sẹ̀mí ayé wa nígbà tá a délé ayé kan tó nù tí ìgbà tá a wà lẹ́yìn Ádámà ọ̀tọ̀ lè yùn àdìsí yẹ kí mo kà tán ó wà ní Tirmidhi afọ́wà lẹ́bẹ̀rẹ̀ rahimahullahu ta'ala wọ́n hasana rẹ̀ òun ni tí ó mọ̀ ṣẹlẹ̀ síyàn nítorí ní ìrìn ayé wọ́n tẹ̀ tó kọ eléyìn ni a wa wọ́n tó kọ̀ọ̀kan wọ́n ni inna ahdakum yujma khalquhu fi batni ummihi ẹnì kọ̀ọ̀kan yín wọ́n kó rẹ̀ jọ sínú ya rẹ̀ arba'ina yawma ní ogójì ọjọ́ thumma yakun alaqa yóò lọ di ẹ̀jẹ̀ kíkí lẹ́yìn ogójì ọjọ́ mi yóò kú òlẹ́gẹ̀ kíkí yóò di bá sí ẹran lẹ́yìn ogójì ọjọ́ mi yóò kú bá sí ẹran ó fẹ̀mí sílá tó máa fẹ̀mí sílá tán wà yóò mọ̀rù bí arúgbà kelman wọ́n á ní kan kọ̀ nǹkan mẹ́rin kan kọ̀ fún yàn wọ́n ti tuntun mi kọ̀ èyí tí wọ́n kọ alákọ̀ọ́kọ́ wà lọ́wọ́ máa fún un bọ́ọ̀sì jẹ́ lélẹ́yìí wọ́n tún wá tún kọkalẹ̀ yìí wọ́n ti kọ náà tún ni wọ́n tún kọ ìgbàtọ́ wá dénú ìyá rẹ̀ náà kí náà kọ fún lágbájá náà ọmọ àdìjẹ́ náà kọ fún iná lẹ́tún kọ fún kọ nǹkan tí wù ìtọ́lọ́wọ́ kọ náà ni ó tún kọ ọmọ àdìjẹ́ náà lẹ́jì kò yí padà ọmọ náà ni wọ́n ti kọ́ ya wa kalẹ̀ gbogbo tí ó jẹ́ àsìkiri láyé wọ́n ti kọ́kalẹ̀ nínú ìyá rẹ̀ ni gbogbo tọ́ọ̀lì láyé gbogbo tọ́ọ̀lì láyé ní owó kò ní ju 10,000 lọ gbogbo tọ́ọ̀lì jù lọ ní àsìkò yí kò tẹ́ tí ó lówó tó ọ gbogbo tọ́ọ̀lì jù lọ 10,000 lọ tẹ́tọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ wọn ò ní dá lásìkò yìí àníjẹ́ gbogbo tí ó ní láti kìí in tí ó jẹ in tí ó mu in tí ó wọ̀ in tí ó fi kọ́lé in tí ó fi ra nǹkan ọgbò gbogbo ẹ̀ bá ti pátápátá ten thousand lákọ̀ọ́kùn kò sí ten tí ò ní owó tó ní àsìkò rẹ̀ irú ẹni wọ̀n ní wá lásìkò yìí ẹgbà nǹkan ti lu àsìkò bá ń rọrí lówó tí ò tó ralẹ̀ tó fi ń yó lówó kò sí àìsàn àlàbà ten thousand láti ralẹ̀ lóṣù yàrá àwọn kan ti lu ayé dé pé wọ́n ti lu ayé pé gbogbo tí wọ́n ná bí kápìrìsìtì wà ájàlìhì àsìkò tó lò sẹ́wárí àsìkò wa àti ájàlùwa wọ́n jọ rìn papọ̀ ni wọ́n yá apá wọn dédé ń tọ́ lò àti dédé tọ́nà wọ́n ẹ̀ sẹ́ pé iye tọ́nà rẹ̀ ìṣẹ́kú tó wá ti ní ọba náà wá ti tán kí ló ń kú ní oṣe ìyókù láyé nì méjì ọmọ rẹ̀ pọ̀ ni tó máa ní ráìsì tó kù tó jẹ láyé nísìnyí ó kù ráìsì mílíkì méjì ó sì kú oṣù méjì tó lò láyé kò sí gbogbo oúnjẹ tó jẹ́ gbogbo ọdún mílíkì méjì lọ́mọ ráìsì tó jẹ ọ̀ níjà àmàlà mọ́ ọ̀lẹ́ jẹ nǹkan mímọ̀ ráìsì lókù àwọn gbogbo ráìsì náà sí rẹ̀ mílíkì méjì náà ló sì kùtọ́ jẹ ó sì kó oṣù kan tọ́lù láyé ẹ̀dá kò sọ̀rọ̀ fún yàbí rọrùn bó ló ṣe rọrùn fún yàn kó jẹ mílíkì méjì láàrin oṣù kan àbátẹ̀yìn lè jẹ́ ni eh Allahu akbar wallahi mo jẹ́rí ọlọ́run bá tóbi gan hatta tẹ̀sẹ̀kìmìlà rísọ̀hù àwọn rísọ̀hà anábì ní èrí emi kan kò ní fi ayé lẹ́ o ó a fún un dèdè àti ọ ni ọ̀nà tẹ́kọ̀ tó kú òun ọlọ́wọ́ pọ̀ ọlọ́run sọ pé inú tó nẹ́kọ̀ tó kú ó kú tírí tírílíọ̀ náírà tírí tírílíọ̀ náírà ó kú tó òun ọlọ́wọ́ pọ̀ èsì eh, ní gan agbẹ́gbẹ̀gbẹ̀ kẹ́lẹ̀kẹ́ máa halẹ̀ mọ́gbọ́n ọkọ̀ ẹ̀yàn nìkan kò sí bí jẹ́ bẹ́ẹ̀ ìwó pààyàn wọ́n ní wọ́n pa àwọn náà wọ́n sákàkiri ọ̀ ní mẹ́rin pẹ̀lú kádàrá ìwó pa mi ah, wọ́n ti kọ̀gbà tí kù sọ́rọ̀ lọ parẹ́ ni àbọ́fọ́nà búrẹ́dì mo ó rẹ̀ mi láàrin ìgbà kan wọ́n á gbé mi lọ sọ́sítà ọ̀rọ̀ ráìtì mo fẹ́ sọ mílìkì méjì a máa ti ánsà rẹ̀ pé ó lè rẹ̀yàn bàbá yìí mo bá ń bẹ̀ ìyìn wà lóṣù wà ń bẹ̀ àmẹ́mẹ́ lu ọjọ́ méje lọ síta bàbá àwọn ò jẹ́ kankan kò sí kíni kò jẹ́ kankan kò sì mú kankan wọ́n á fọ tún jẹ́ mú dé èmi tó wọ́n ń palẹ̀ mọ́ láwọn tí mi lẹ́jọ́ náà láàrin bí má gúbi yẹn ni bàbá kan kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó kàn ń kọ́ díẹ̀ náà ni ó wá sọ̀rọ̀ inú wọn wá dùn ó tún wá bí àwọn mọ̀tọ́rọ̀ tuntun àwọn ẹ̀fọn ọtún lọ́wọ́ díẹ̀ ó lè kàná bàbá ó wá ìwáyì ó wá sọ̀rọ̀ ó sàfẹ́rẹ́ fáwọn ọmọ yẹn ó ní ẹ̀bá ń wá ọ̀gẹ̀dẹ̀ àbí ẹyin yorùbá lọ sọ̀rọ̀ gan o tẹ́rí yorùbá kéwú àìní tí àǹgẹ́ ló dá kéwú ọrú wà láì ó dàbí àwàdà ní ẹlẹ́kọ̀ọ́ ẹjá wá wátìrà fún tábá wátìrà fún yóò wúlò sẹ́rí yóò bá máa ń sọ̀rọ̀ nǹkan tàwíìdù gan bọ̀tọ́ máa ń takò yóò bá ní omi tí ẹ̀dá ó bá mu eh? ẹnìkan ló sì máa halẹ́ eh, kí ló wá ọ̀dọ̀fága ní yóò pọ̀ ah, ṣẹ̀bẹ́ ìlànà pé omi tí ẹ̀dá ó bá mu èwo tó ní pé kí lọ bá ọ̀dọ̀fága ní tí ọ̀dọ̀fága ní ládùúgbò yára fún ọlọ́run èmi kà wíṣẹ́ mi ní o ọ̀dọ̀fága ní àdúgbò ẹ̀dọ̀ ọ̀yọ́kẹ́lẹ̀ jẹ́ mẹ́ wọ́n máa ń ṣe ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọba lónìí àbí kó tó wá jẹ́ tátàbí ẹ̀tọ́ aládénú túgé bọ́ọ̀nù wàlá ẹ̀ṣẹ̀ wọ́pẹ̀ ẹ̀wẹ̀ lónìí èmi lẹ́ni ká bá èmi kà wíjẹ̀ mi ni o. <laughs> náà báwọn ti jáde nu níbi ọtí tàtàn wà ní lẹ́gbẹ̀ẹ́ báyìí ẹgbẹ́ òtún báyìí wọ́n ń ta ẹyin bàtà àkàrà akọyin ló jẹ ń wò rí ẹyin yẹn wọ́n wá rìn lọ síwájú náà ti arọ gẹ̀dẹ̀ ìgbà tí wọ́n ń bọ̀ wá náà rí ẹyin wọ́n á jẹ́ ọ̀gẹ̀dẹ̀ fún bàbá yìí ó jọ kẹtẹ ó gbé ọ̀kan ṣe pé ìyìn mọ̀gá tó débẹ̀ o àmọ́ láàrin jọ méje kò sókè nìyí kò jẹ́ ẹ̀kẹ́ kó démi lójú bẹ́ẹ̀ inú wa dùn wọ́n fún gbogbo àtìyàn bẹ́ẹ̀ jẹ́ ó jẹ́ ọ̀kan yókù ó jẹ́ jábọ̀ ọbẹ̀ jẹ́ ọjọ́ yókù rà ká ń fẹ́ ọ̀tà ilé àbá jẹ́ tán ó jẹ́ ọ̀kan yókù ó jẹ́ dé half ó kẹsì ayọ̀ àì pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú mi sí ń ro mi yẹn fún mọ́ ẹ̀mẹ́sì fún un wọn ń kọ́ lọ́wọ́ bìláì làzín bó ṣe kú nù lan tamuta nafsun hatta tastakmila rizqaha kò sí áfìkí wa àti ń tálò láyé wọ́n jẹ́ ọ̀nà papọ̀ ni ọ̀nà tán bí ọjọ́ kú rẹ̀ ò bá ti tó tásìkì rẹ̀ bá ti tán wọ́n dìlé rẹ̀ ọ̀tí ní gẹ̀gbà lọ ọlọ́run mọ̀nà tí wà dá ìtọ́kùnrin yóò jẹ kò ju ọ̀gẹ̀dẹ̀ kan àti ápù fúnjọ́ méje bóòlù fẹ́ tí ò ní kóòdù kànga <laughs> ìgbàlẹ̀ ni wà lúwà kànga bóòlù fẹ́ ṣe wàláì ẹwò tọ́lọ̀ ọba ìtọ́pẹ̀ kára á nìyẹn tó ti wá jẹ́mà náà wọ́n wá kọ́ iṣẹ́ tí yóò máa ṣe wọ́n kọ́ ìyẹn lè kọ́ tẹ fọ́gá lẹ́sà mẹ́sì ayé rẹ̀ àmọ́ wọ́n ní fọ́gá jẹun yóò padà di ni ẹ̀ tí àbíjọ́ máa èyí ó sì kọ́ mẹ́sìn yóò lọ bọ̀dá ọ̀ ní ṣe wà láìra sí ọ̀pọ̀ àdàkù tó yìí náà yóò dákò ṣẹ̀kíyùn am ṣẹ̀rìnbù eléri ibú ni abẹ́lérí ibú abẹ́lérí àti kọkalẹ̀ tí àtẹ̀kìrí omúrí ni ẹ̀ nínú àwọn ọ̀nà kádà kan tó nù wọ́n ti kọ̀kan tẹ̀tẹ̀lẹ̀ kan tó dá sọ́mà àti lẹ́lẹ́ àbí ìgbà tó tún dá dámà tán wọ́n tún yọ ní ẹ̀yìn hádámà ẹlẹ́ẹ̀kejì mi ẹlẹ́ẹ̀kẹta nù yá wa bákan náà àtẹ̀kìdírù ìyàwó mi nínú àwọn nǹkan tó tún kọ́ kalẹ̀ fún wa wọ́n ti mọ̀ ń gbà kọ̀ kan omi ń bẹ pé everyday wọn kò ń tiẹ̀ wàdálíkà tèlé láti kọ́dùn náà tó jẹ́ bá nísìnyí òun náà ti ká máa sàdúrà àdúrà tẹ́lẹ̀ ká ṣe òní ìta ti kọ mọ́ yẹn nú ìyá àyàn ọlọ́run bá lè yí padà nítorí pé kì sáábà tí wọ́n kọ séjì ẹlẹ́ẹ̀kejì abẹ́lẹ̀kẹ́ kánú kádàá ni abẹ́lẹ̀kẹ́ lọ́wà ẹlẹ́ẹ̀kejì náà ni